الله ذلكم خير لهم كنتم تعلمون لو كان عرضا قريبا وسببا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقه وسيحلفون بالله لو استطعنا خالنا معهم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا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 a ti fẹ́ tún ẹlẹ́dàá wa òun náà ni Allahu ta'ala a ò ní adẹ́dà tàbí ẹlẹ́dàá mi tó yàtọ̀ sí Allahu ìṣẹ́ tàbí ìṣẹ́ ẹ̀dá àti ṣe ẹ̀dá kò sí lọ́wọ́ ẹnìkan àti àìmọ́ ìjà ara ọlọ́run ilẹ̀ wa ọlọ́run ló dá wa ọlọ́run ló ṣẹ̀ wa àlàbọ́ yìí ti sáré sáàbì kí láì sí ti wáyé tẹ́lẹ̀ gbogbo ń jẹ́ ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba jẹ́ kí bẹ̀rẹ̀ tí nǹkan kan ò gbà wá jí àkọ́kọ́ tí ò sí fún àkọ́sọ ti ẹ̀ ìbẹ̀rẹ̀ láti sọ pé ìgbà tọ́lọ̀ bẹ̀rẹ̀ sí jọ náà torí ìgbà fún ara ẹ̀gbà ọlọ́run ló dá ṣe ń pè láyé à ń ka ọjọ́ a máa ń ka wákàtí à ń ka ṣẹ́jú à ń kọjọ́ à ń ka oṣù à ń ka ọdún à ń ka ìgbà àti ìka àsìkò àwọn ìjọkànlá ní sáàmì àwọn ìkàwà yìí gẹ́gẹ́ bí òtútù gẹ́gẹ́ bí ọyẹ́ gẹ́gẹ́ bí òjò gẹ́gẹ́ bí ẹ̀rùn tàbí lọ́gbẹ̀lẹ̀ láti máa sọ bí àsìkò ọ̀gbẹ̀lẹ̀ láwáyé àsìkò òjò láwáyé àsìkò òtútù láwáyé àsìkò òun láwáyé àsìkò ọyẹ́ láwáyé kí ní jẹ́ kí àwọn àsìkò nímọ̀ ní padà àwọn onímọ̀ ìpìlẹ̀ ó sọ fún wa wípé báyé ṣe yí ni wọ́n sọ pé yí ayé sí ipò olóògbé àwọn àsìkò wọ́n mú wá ní ìbáyé nípa rẹ̀ ní tí wọ́n ọ̀sán àtìkò kí ló wá yí ayé ní tó jẹ́ káyé lórí kálàtà ọmọ bẹ́ẹ̀ kí ló mú ayé dárí mú rẹ̀ kí ló sì lórí ipò ìta ló wá rẹ̀ ọ̀rùn níbo ló ti wá gbogbo àwọn ọ̀rọ̀ yìí ilé ìgbésù nìkan torí pé bàdí ìsàmàwà àti wà ẹni tó kìlẹ̀ sánmà àlàbẹ́rì ní sáré sáàbì kéyí pẹ̀lú ìtumọ̀ pé pípìlẹ̀ ti ẹ̀gbẹ́ ṣe tó ti wáyé tó wá lọ tọ́ṣì ẹni tó lè mọ́ rẹ̀ náà gbogbo ẹni tó wá lọ gbogbo àwọn kankan pátá kò dá tẹ̀sí ìrùn sí yẹn pé ìkàtọ́ ọ̀rọ̀ wà ìrìnlọ lábá ó tá a mú àmà tá a lè mú àmù kápùfì mọ̀ nǹkan míì tó ṣe kí ni tó yàtọ̀ sí kòkò a lè pa oríṣiríṣi erùpẹ̀ pọ̀ kápù mọ̀ nǹkan a pé erùpẹ̀ lámọ̀ ṣùgbọ́gbọ́ àwọn ìpẹ̀ wọ̀nyí tálódà ìrìn alẹ́mọ̀ káyọ kápùfì oríṣiríṣi nǹkan níbo ló ti wá ọlọ́run sọ pé wà sí ìsànà gbogbo bẹ́ẹ̀ jẹ fẹ́fẹ́ fẹ́fẹ́ mọ́ lò gbogbo tẹ́ẹ̀sì ṣèlú sánmà ní bí ń sọ̀kalẹ̀ wà báyà kódà nínú kùránì ọlọ́run sọ aṣọ kalẹ̀ fún wa láti sánmà ayà kùránì ọlọ́run sọ kalẹ̀ fún wa náà ọlọ́run sọ lìbáàtà aṣọ ó máa jẹ́ táàmà rẹ̀ wà rí iṣá láti tún máa fi ṣọ̀ṣọ́ ẹlẹ́mà tí kò wọ́n sí ìráṣọ tó jábọ́ láti sánmà ní òrùrù tó ń fi ń hun aṣọ bójò ìbárọ̀ láti sánmà bó ní ó ṣe hù tí ó fi wá gbé òkú jáde ó mọ̀ wá rọrùn ní tí ó padà sí bá tó kò sí ìgbà ẹ̀rẹ́ Gbogbo aṣọ bẹ́ẹ̀ bá fẹ́ rán èyí ìlú ní ẹ̀rù ìjẹ bá fẹ́ wọ́n. لباس الرحمن يقوم على ذلك ويقول أصله يقولون من مباشر ذلك في آيات الله لأنهم الله من يجب عليه إليه تنمى بالله ولو يبقى جامل bó bá ṣe yé káàkiri kú sí tó lè ṣàlàyé ẹ̀ tí è ṣe sọkúsọ. Òun ni pé àwọn ewúrẹ́ yóò bá tẹ̀lé ẹ̀ṣin òwúrẹ́ wọn ẹni ló dé báwọn ọ̀gbọ́n wẹ̀rù kí ló dé bí wọn pa ṣọ́dà ẹṣin tí àwọn ọlọ́lá àti àwọn onípò tí wọ́n fi máa ṣọ̀ṣọ́ ó wà ní ìrànlọ́pẹ́ ẹṣin yóò mọ̀ ọjọ́ ìsìn ọ̀ṣọ́ fún láti ayé àná bí ṣe èdò ní bẹ́ẹ̀ bá lówó pin tó mẹ́ ṣọ̀ṣọ́ ní ìsìn ìkò ní gun káà yóò wà fi ẹṣin ẹwọ́n bá rí èrò ọkọ̀ tó lókùn yóò àníkẹ́ sí máa pa yóò àní ọlọ́ládé wọ́n ó wà ní kòránì wọ́n wà sọ̀sọ́ fẹ́ ṣe dédé bàbá yóò wà máa ti wá lójú ọ̀yìn yóò máa lù wá gbọ́ ẹ̀ṣẹ̀ náà ẹ̀sìn wọ́n máa pèsè fún ẹ̀sìn ẹ̀sìn ó máa dáhùn pèsè ló máa pèsè ìrúnà máa jíṣẹ́ yóò sì tún máa pèsè fáwọn ẹ̀sìn ní atọ́ńdílànà ìrọ̀bẹ̀ ṣíṣe wọ́n tó. tọ́lá gbogbo àwọn nǹkan wọ̀nyí àmì ló jẹ́ pé àwa aláwọ̀ ẹ̀sìn lẹ́rù ẹ̀sìn ò lè rọ ẹ̀ lẹ́rù kò lè ronú pé òun ó sọ òun dáṣọ ọmọ tó ṣe ràn òun tó fi lé dáṣọ tí ń fi ń júwe pé àwọn ọmọ ènìyàn náà lọ́wọ́ wọn bá sàlẹ́sà pé ká máa jó lórí gbogbo àwọn ẹ̀dá ọlọ́run dá kí ọlọ́run bá ti sọ nínú Al-Qur'an wípé iná ọ̀rọ̀dúnmọ́ àmẹ́nẹ́fà alẹ́sàmáwá ti wàlùjìbáàlù fàfẹ́nà ayyà nínà wa aṣpàkọ̀lẹ̀ nínà wà mẹ́lá ìrìnsán iná ọkà ẹ̀zọ̀lú ẹ̀yà ọlá sọ́rọ̀lá àzásùrára sí lọ́wọ́ parí agbé àmọ́nà wàlìjìbá àti lọ àwọn òkè fàbẹ́ìnà ayíyá mẹ́ìnà ha àti sọ́nà àtìlẹ̀ àtòkè gbogbo wọn ni wọ́n báyà àṣìpapọ̀ náà ní àwọn bẹ̀rù sọ́rọ̀ fẹ́ gbélé wọn lọ́wọ́ wọ́n wá sọ láàrin ìrìnsáàrùn ọmọ èèyàn ló gba àmánà ìjọ náà kí ni wọ́n pè àmánà nínú rẹ̀ gẹ́gẹ́ bí ákùnkùn àti ìtọ́ ní bó lè tú torí báwọn ẹ̀rà ń pè ní ní kòrò àwọn tí ìgbà ń sọ̀kalẹ̀ lórí wọn ọmọ lẹ́yìn àárẹ̀ ó ìjọ́ lọ́lọ́wọ́ bá fẹ́ fún àwọn òkè ló fẹ́ fún sánà méjèèjì ló fẹ́ fúnlẹ̀ tí wọ́n jẹ́ rí tí wọ́n láwọn òlè gbà ọlọ́run ṣàánú àwọn ẹrù tó wú orí pẹ̀lú làákàlẹ̀ táwọn ọmọ èèyàn ní láti mú kéèmì wọn tó ṣe pé tó lè fà wáyà lẹ́sẹ̀kẹsẹ̀ á sì dọ́gbọ́n títí á sì sọ̀tò ní oúnjẹ táàmù bí ẹ̀rọ sí dénú orí bí ẹ̀rọ ṣe burú tó nínú gbogbo ara bìjà ẹkùn ni wọ́n ló burú jù síbẹ̀síbẹ̀ àwọn ọmọ èèyàn kan wá ọgbọ́n títí tí wọ́n ti sin ẹkùn wọ́n tọ́ ẹkùn títí gẹ́gẹ́ wọ́n lọ́mọ látọ̀lé kí ẹkùn sì padà bí tí ó rọmọ èèyàn tí ò ní fàyà yóò kó ìkanná sínú láìpọ̀ láìpọ̀ àyájọ́ ẹni tí ń pè ní àyẹ́nà òun tó burú pọ̀ tàbí ìkòkò ẹ̀kòkò tàbí kò gbogbo ẹ̀ náà ló jọra wọn ìkòkò ó ṣe burú ní tó àwọn ọmọ ènìyàn tó mú wọ́n mú kiri yí ọ̀bọ̀ ìbẹ̀rẹ̀ àwọn ọmọdé ìgbàkẹ̀jẹ́ mọ́ mú kí tí wọ́n mọ̀ fi pawó ọgbọ́n wo la ní débẹ̀ ọlọ́run ti nǹkan yẹn ní gbogbo wọn láwọn òògbà tó ń pè nǹkan ta níyẹn lọ láwọn ó fi ṣe òṣùnwọ́n ẹjọ́ wa bóyá padà rí ọrụ rẹ̀ bóyá ọmọ ènìyàn wá gba àmọ́nà ìjọna nínú tí wọ́n tó tú àmọ́nà gbogbo ara wọn jẹ́ pé lámọ́nà ní Yorùbá tọ́bá lámọ́nà àmọ́nà ní ilé kò lámọ́nà ìyẹn ní nǹkan ìgbàpamọ́ ní ń pè lámọ́nà ní gbogbo tí ń jẹ́ kí tí bá ti fún ni táà ní kápálé lórí kèéta máa náà ìjọ ń pè láàmà náà ni tí wọ́n fún ni gbà pamọ́ àwa ní kápá lérí ẹ̀ka ṣe é bó ṣe wù wá sì máa padà jẹ́jọ́ lórí ọ̀nà tá a gbà ló ìjọ ń pè láàmà náà alága fún ti ṣe olórí láàbò tààrà ká máa darí ká máa pàṣẹ ń bẹ̀ ọba wá ní wàhámẹ́lá ìsánù ọmọ ènìyàn gbà bẹ́ẹ̀ ìdàmú àwọn èrò látara àmẹ́rin nǹkan

wọ́n fi ọwọ́ ara wọn gbẹ́ igi léèrè wọ́n wá bẹ̀rẹ̀ sí orí balẹ̀ fún nǹkan tí wọ́n fọwọ́ ara wọn gbẹ́ alábòsí ni wọ́n torí pé wọ́n tún túmọ̀ nípe nípa wọn fọwọ́ ara wọn gbẹ́ bá a bá ti koná lówó jò bá a ti gbómi ẹ̀kọ́ lé lórí oní òògùn a ti rúkọ a ti túlé sí rókà wọ́n mọ̀ bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wọ́n takú wọn lé wọ́n fi ẹlẹ́dà tó dá àwọn àtìgì tí wọ́n lọ gbénú gbé wọ́n fi ilẹ̀ lọ ní gìyẹ làwọn mọ̀ orí balẹ̀ fún àwọn kan nínú àwọn tí wọ́n ń bọgi tí wọ́n ń bọ̀pẹ̀ bá bàbá wá ṣe ń sọ níjọ́ tí wọ́n jẹ́ lẹ́kọ̀ọ́ tí ń gbénú igi yẹn làwọn ń sìn ọ̀rọ̀ tí wọn náà òmùgọ̀ ti méjì láàmù pè wọ́n àwọn tàkọ́kọ́ tí a gbé di òmùgọ̀ kan lórí àwọn tí ní ọ̀rọ̀ ọ̀nà òjì làwọn sí òmùgọ̀ ti méjì inú òjì tó fún dájúdájú nǹkan tó ń ó wá ní tó gbé orí mi ti dàrú ṣùgbọ́n àkíkí ní ti pàápàá kìí tí ń tó wọ́n bá ń bẹ̀ nígbà olóòrùn àṣẹ ìfọ́n èṣù ní èrò òun ní ń dáhùn tí wọ́n wá rò pé agbára kankan bẹ fún àwọn tó yọ bá ń wó gẹ́gẹ́ bí òkè kò ságbára kankan bẹ̀ ọlọ́ọ̀bá tó ṣàlùwọ́ látara bẹ́ẹ̀ àwọn mùmí nílọ́rẹ̀ẹ́ ọlọ́rin ilẹ̀ òkà náà sọ tó mẹ́ jà búrúlá ìgbà ní èyàn máa fàìmọ̀ kẹ́sẹ̀ kan tí ò ní mọ̀ pé òun ń ṣe yí ọ̀gbà ohun ṣùgbọ́n ní jọ́gá láti ṣàlàyé ọlọ́run bá ti fún ní tí ó fi gbọ́ yé ní òfin ní ṣínà ọlọ́run wá ní kí nìdí bá ti ṣe bẹ́ẹ̀ ni ọ̀há bí bá lọ òyìnbó náà ti fi ẹwà ìrọ̀lọ́pọ̀ láti lè jẹ wọ́n níyà àwọn táà ń sọ̀rọ̀ wọn lọ́wọ́ nínú sọ́rọ̀ tó ta ó bá láti ọdún tó kọjá látẹ̀ṣì tá ń ṣe tẹ̀síri sọ́tù kọlọ́mà àwọn tá ń sọ̀rọ̀ wọn tá tún mẹ́rin lé ọ̀rọ̀ wọn láti nínú súra 9 tá mọ̀ sí sọ́tù kọlọ́mà tó rẹ̀lẹ́ẹ̀kẹ́ láti àárín àkọkùnlélógójì tá ti bẹ̀rẹ̀ lánàá kọ́ lè jẹ láti àwọn wọlé alágbàtàndéèrè lọ́kùnrin agbálágbàtàndéèrè ní kíni lóbìnrin àwọn onágbẹ̀lágbàtàndéèrè àwọn olójú méjì ó ní ọba tó ń pè ní ṣọ̀bẹ ṣèlú àwọn náà ní ń pè ní fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde àwọn ìmọ̀nà ti di ọlọ́run kò lè jẹ àtọkùnrin wọn àtàwọn òbí wọn yá torí pé wọ́n nílò agbáyé wọ́n fi tàn àwọn ọmọ ènìyàn jẹ yòókọ́ ní owó náà يخادعون الله والذين آمنوا ورقا الله بعد والذين آمنوا àtàwọn onígbàgbọ́ òdodo ẹni kankan jẹ́ ìlà áwùsà ẹni àwọn olùgbà wà mẹ́yà ṣọ̀rọ̀ àmáwọn òfúra Ọlọ́run ní wà ó wà ọdẹ òkú, ọlọ́run ní ó tàn wọ́n jẹ ọjọ́ Àwọn mọ̀lẹ́bí jìlá wọn tó rò pàwọn sọ lọ, àmọ́ ọmọ yóò tàn wọ́n rí ìyá ọmọ ìlú ọ̀rẹ́ ìkọ́ mú kùtàrà. ولا يذكرون الله إلا قليلا Ọlọ́run àwọn wọ́n jẹ́ ọlọ́run wọ́n ní wàá wà kọ́ bí ogun ọlọ́run yóò bí wọn lébi ọlọ́run bí ogun ni yóò tàn wọn jẹ tó bá jọ pé ń gbé nínú sọ́ọ̀tù ní àbí kápẹ́ lọ́bẹ̀ ọlọ́run ní tí wọ́n bá fẹ́ kí òun ìdàkọ́ ìlàsọ̀ láti ọ̀rùn sára ó dìde ní ti òòjú ìnàwó ó dìde òun ẹ̀yìn obìnrin láti ìgbéyàwó

lórí ẹnìkan tó tẹ ọ̀pọ̀ tí ń kìrù ó ní àpá na ọ̀rẹ́ sókè ìbẹ̀rù ọlọ́pù sí ibi ìpínlẹ̀ ọkọ̀ lórí ìlú márùn-ún sọ mú yọ̀rọ̀ fún ẹ̀lẹ́gbà àṣẹ ìrọ̀lọ́wà ṣe ń mẹ́ṣẹ́ láti wà láyá kúrú lọ́wọ́ máa ń lọ́wọ́ ìrọ̀lọ́wọ́ ìrọ̀lọ́wọ́ ìrọ̀lọ́wọ́ ìrọ̀lọ́wọ́ ìrọ̀lọ́wọ́ ìrọ̀lọ́wọ́ يوم يقول الناس رب حبيبنا لقوم الذين آمنوا يعلم الله يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا Báwa náà ṣe lè ìtàgbẹ̀ fún nínú ìpẹ́lẹ̀ ní ilẹ̀. Kí ẹ̀rù Ìgbàkọ́lọ̀ ń gbé àwọn olùgbìlì dìde tó gbé àwọn olùgbìlì kí dìde pẹ̀lú wọn. Ṣé àgbẹ́ ní alárí àjọ kí o, àjọ mọ̀rẹ́ bá rẹ̀, ṣùgbọ́n wọn ò sí wà ìzìláàrùn Islam wọ́n ṣàfihàn fi wọ́n ṣàfihàn ìsì wọ́n gbé àwọ̀ ẹ̀sì wọ̀ ṣùgbọ́n ìsàlẹ̀ ẹnu wọn kìkìrì ní bẹ́ẹ̀ ló wọ́n dídí tó bá ń jọ pé ṣe ọlọ́ọ̀fẹ́rẹ́sàn wọn jẹ́ torí mọ́rù fáwọn ọ̀sán ọlọ́run wáyé ọlọ́run á gbé wọn ti dé pẹ̀lú àwọn olùrìn ní ṣùgbọ́n ìyàtọ̀ wà bẹ́ẹ̀ kí ní àtọ̀ tí ó wà bẹ́ẹ̀ ni pé òkùnkùn yóò gbo àwọn adáhùn òkùn kọ́ ṣe kí ni yóò bò wọ́n dáàbò àwọn onígbàgbọ́ òdòdó ìmọ́lẹ̀ wà wà láti wọn náà tẹ̀síwájú ìrọ̀ ọ̀pọ̀ kan kí là jẹ́rù wọ́n wà máa sọ pé ẹ̀rù máa ní tí wọ́n Aya ẹlẹ́ẹ̀kẹta súnlọ́tù Hadid. Wọ́n àbẹ́gbẹ́ wọn zòrò náà ẹ̀yìn mímí sí mọ́lẹ̀ wà lára ń tẹ́tẹ̀ ẹ̀wọ̀ wá. Ẹgbọ́n ká sí sàkọjú lọ, ọ̀nà wà ní jẹ́nu, alùpùpù lọ fún kí máa fẹ́rẹ̀ wà jẹ́ ẹgbọ̀ wá. Nínú orí mọ́ ẹgbọ̀ ẹ̀yà wà òun náà lẹ́yìn. قيل صنوا قيل ارجعوا وراء فذكروا فقدروا ارجعوا الشيء وراءكم sẹ́yìn ní kí ẹ padà sẹ́yìn ẹ̀yẹ́ fún wọn tàbí nílá fún pẹ̀pẹ́ tàná lọ́dọ̀ wọn pàdé jáde sí ọwọ́ ilẹ̀ nínú lè rí náà lẹ́yìn kí ló tẹ̀lẹ̀ sí wọn ó ń bọ̀ kí ló tẹ̀lẹ̀ sí wọn wọ́n wá mọ́lẹ̀ òkùnkùn kò mọ́ àwọn tó tù alẹ́gbẹ̀ẹ́ mọ́lẹ̀ tẹ́lẹ̀lọ́ ohun kan wá ní ohun kẹta àmàdà lóhun ní ọmọ ẹ̀yẹ tí ẹ̀yẹ mọ́lẹ̀ padà lẹ́yìn ẹ̀kú mẹ́rin wọn àti sọ pé bẹ́ẹ̀ ló ti dùn ọlọ́run sọ pé bẹ́ẹ̀ ló ti dùn bẹ́ẹ̀ ló Kí lẹ́rù pé yóò tẹ̀lẹ̀? kálukó sáré ní kiri kiri kiri kiri kiri kiri káàkiri ọmọ mọ́lẹ̀ náà ní sẹ́yìn ìrìnkọ́ ẹ̀kọ́ ọlọ́run jẹ bá ní ẹ̀tún sí ní jọ wọ́n wà ó rush ó sáré kiri kiri náà ní kí ló wà ṣẹlẹ̀ Ṣé àgbẹ́gbọ́n ṣe ń lọ ẹ̀ tí wọ́n ṣe yẹ, wọ́n jọra wọn kó dá

ògiri ọgbọ̀n mọ́ kí náà wá jẹ́lẹ̀ ìpìyà pé kí lọ́lọ́ wá sọ ògiri níláàtù inú rẹ̀ yóò máa jẹ́ ìkẹ́ fáàmù ní òde rẹ̀ lọ́lọ́ àwọn mùnásì ti ní kíwà ní àgbà ìbàrí ìgbà ẹgbẹ̀rẹ̀ àwọn ọmọ àwọn ọmọ kí ló jẹ́lẹ̀ ẹ̀mẹ́ wà ó àkọsí wọ́n ló pé àwọn àlejò ọlọ́run bá gbé yóò náà ní òun Àwọn ìmọ́ta mọ́ta gẹ́gẹ́ ìṣẹ́bí mọ̀ kí o lẹ́yìn yìí, èdè mọ̀ máa ń pẹ̀lú láàárọ̀ قالوا بلى قالوا أو يدعى ودعى بالباء ولكنكم شدمتم أنفسكم وبأتم أنفسكم bẹ́ẹ̀ ọjọ́ ẹ̀kọ́ láti tún ìdínà ẹ̀yìn ẹ̀kọ́ ní ìdínà lára ní ní àpẹẹrẹ ìdínà ìyọnu ẹ̀yìn ẹ̀kọ́ lọ́kọ́ bára ní ìlú wọ́n ni a máa ń dáṣún wà láwọn fàtún bàtẹ̀ wà láyé ẹ̀yìn retí kílẹ̀ retí ẹ̀ retí pé gbogbo láwa mùsùlùmí ń sọ òkú ìfẹ́ ẹ̀mí òsígbé gbèsè kan ẹ̀wá ń retí ẹ̀ ẹ̀dá lọ́nà ẹ̀dá lọ́nà yóò fi jẹ nàìjíríà bàbá mi gbòkúlẹ̀ bí àti sọ̀rọ̀ lórí kọ́ni ṣùgbọ́n ti yẹ ká sọ torí báwọn kan pé àwọn ní àwọn aláṣọ tẹ́lẹ̀ kí gbogbo kọ́ aláṣọ tẹ́lẹ̀ àwọn tó ń pè lálápọ̀ tẹ́lẹ̀ làwọn olùsọ́rọ̀ pè ní wòlíì wòlíì èdè lágbàwá ni wà níyù wà níyù àlọ́rùn wà níyù lẹ́rìnà àmàlọ́ yòrìyòrò nínà gbòlùmá ìgbìlànà wà lẹ́rìnà kápàrọ̀ àwòrìyá olùsọ̀rọ̀ أولئك أصحاب النار هم فيها خالدون ومن دورة أورنجة الجمهور ولا يكحل حميم حميما حميم أورنجة ورابط ولي gbogbo jẹ́ ṣùgbọ́n àwọn ìnàfọ́rọ̀ àwọn ọmọ pẹ́pẹ́ ogun ẹni tó bá ti jẹ́ olùsí náà ọ̀rẹ́ ọlọ́run ní wà nílùú ní èlé wà nílùú ní ìwọ wà nílùú náà àmọ́ ajúra wa lọ bá a bá ṣe súnmọ́ lọ́wọ́ ọba tó náà láti jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba sí bó láti súnmọ́ lọ́wọ́ àkọ́kọ́ a bí súnmọ́ lọ́wọ́ ní ètò tọ́lọ̀ wá ṣe lọ́wọ́ ẹni tó bá kó tó lọ mú àwọn tọ́rọ ohun òṣè lọ́rọ̀ èèyàn tó mú ọlọ́pùpùpù tó bá sábà ẹ̀ tó dún mímọ́ ẹ̀ tó wá gbèjù sílẹ̀ àwọn tọ́rọ ọba ṣe lọ́rọ̀ èèyàn kò ní jẹ́ wà ní ìlú ìpínlẹ̀ kọ́kọ́ máa ń ṣe láti bí Wọ́n sọ́rọ̀ lọ́wọ́ tó lọ́wọ́ ìrìnlẹ̀ lórí. Gẹ́gẹ́ bàbá ni wọ́n máa ń pẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àṣọ pé ọlọ́wọ́ ní ẹrú ti nìkan ò ní súnmọ́ mi. Kójọ́ rẹ̀ rí ilá ìmọ̀ tàwọn ìtò àrí àyàkùsọ̀ rí tí mo ṣe lọ́wọ́ ìrìnlẹ̀ lórí. Gẹ́gẹ́ bí sọ̀rọ̀ wá ti rẹ̀ kan àwọn ìwọ̀ ọ̀rọ̀ ayàn mélòó máa àṣọ̀lọ́wọ́ àlẹ́kọ̀ọ́ta àwọn ọ̀rọ̀ káríkà jí lórí pé òun yẹn lábílá òun kíta ajú ṣùgbọ́n òun ní ṣubú ẹ kí èsì àwọn kan bẹ̀rẹ̀ kásùbà tẹ́bá bí wọ́n pé kí ló lẹ́lẹ́ kásùbà ló bá wù ní àwọn ń ṣàdúrà lóru wọ́n pọ̀ bẹ́ẹ̀ aago mẹ́wàá àárọ̀ lẹ́gbùn òun ṣàdúrà lórí ìròjì kí ló lẹ́lẹ́ kásùbà àwọn onínáwó àti òun náà yà lóru Ogbò lọ́dílà tó orí oyè lóòrùn tó lè bí ọmọ ọmọ káàkiri bá àwọn òdígbà láti náà. Tó lé ìtọ́nà pè lójú lọ́wọ́ sí ilẹ̀. Ẹjọ́ bá lágbẹ́ sí ilé ìgbẹ́jì. Ó lè dáṣẹ́ bí kọ́kọ̀ sílẹ̀ tó ilẹ̀ sí ìgbùgbẹ́ mú. Mo ìwé ìtù kọ́kọ̀, wọ́n lè wé ìlẹ́ sí. Ojúlówó jẹ́ èyá lọ́wọ́ jẹ́ mọ́tálìkì. Kò wá mọ ẹ́ńdínì kò máa ń palẹ̀ rẹ̀ àmọ́ fíùtì tó bá jó rẹ̀gbẹ̀rẹ̀ òun mọ́ sáré bá wọ́n ṣe fíùtì tẹ́ yóò ṣe fírídọ́mù mọ́kánìkì láyé in tí ó kàn ní yọjú sí èèyàn lọ lọ kọ́lì wáyà ìgbà tó dé àmọ́ sí gbogbo àpérẹ́tọ̀ èmi ni ẹ́ńdínì yìí kan tàbí máa lọ́jọ́ òjì ìrìnlẹ̀ èdè kò mọ̀ nílé ẹ̀lákùnjẹ́ ìwárà kò jùlọ owó jẹ́ ẹ̀kọ́ fojú sí ẹni bá tó fẹ́ kọ́ fẹ́ bá àwọn mọ́tò ńlá pọ̀ àmọ́ gbogbo ìgbà kẹ̀kẹ́ nínú ẹ̀rọ ọdún ojúlówó iṣẹ́ rẹ̀ ní kó máa ń ṣe ń ju jíà èwo ní bírèkì tó bá jọ pọ̀ sí èso tòmátìkì kó máa ń ṣe ń ṣe kílọ̀ṣì tó jẹ́ pé tó bá ń bẹ̀lẹ́ sí òkè tó fẹ́ jáde yóò mọ gbogbo ó ti rọra ṣe kílọ̀ṣì mẹ́tọ́kì tọ́kọ̀ òfin ní padà sẹ́yìn àmọ́ kẹ̀kẹ́ nínú òbí ojúlówó iṣẹ́ ó fi rẹ̀ Páàkì láwà ápù ní Bẹ́ẹ̀bà. Kẹ̀kẹ́ nǹkan tó lè fi ṣe ẹ̀ pé ó lè dáwọ́ ẹgbẹ́ ìbílẹ̀ lórí kẹ̀kẹ́ yóò tún dúró kẹ̀kẹ́ àwọn ohun àmọ́tò tí wọ́n ń yàn tí kìí sùn lápá lẹ́gbẹ́ kílẹ̀ bá ṣú kílẹ̀ ìjọba yóò fi ọlọ́run èṣù ní gbọ́ẹ̀fún ìṣọ́rọ̀ tó basic ìpìlẹ̀ sí bọ́lọ̀ yẹ wa torí pẹ́ṣù ló kó sàn jẹ bá ṣe tọ́lọ̀ ń pè lójúlówó sílẹ̀ lọ́sẹ̀ ojúlówó ó pa orí ó fi ràrù bá àrùn ọkọ̀ lè dáná ó lọ ta orí ó fi ra rò kí ní ìlú láti òṣó kí ní ìlú when the air is off kí ló kù sorry tó ní bá ti bọ́ ẹ̀ kí ló kù ó ṣe rò bá ti kí ló ṣe ó parí kí Yorùbá bá ní ó mọ̀ ṣe rò kò sátúnṣe lórí gbẹ́rẹ́ àwọn èèyàn lè dúró kí wọ́n lè jú kọ́ńtà ní kúmọ̀ òṣèlú kó bá ní máa ń sọ tó sọ tí ò bá sì sọ pé ó ṣe ìrètí ìbẹ̀rẹ̀ bọ́ tí ò bá bẹ́ẹ̀ ní ó máa ṣe ò lábá náà ní láìsà ó máa ṣe kó parí nù ìṣèjì náà torí náà ojúlówó àkọ́wọ́ ojú pé tí àbá ti wá ṣe yẹn ìgbà náà ló wá kan elective àwọn èdè sọ̀rọ̀ ẹ̀yàn bí ẹni tí ó gba ọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo mọ́lẹ̀ àtúntọ̀ sí ìpín máa jẹ sí láti fi ọgọ́rùn-ún. Àwọn ẹgbẹ́ kẹta máa dọ́kẹ̀rẹ̀ náà ọjọ́ kẹẹ̀ẹ́dógún ojú ọ̀run kò ní bá jẹ. di ọjà ló làwọn ìgbà ọjà kò ní bá jẹ. Àmọ́ tó bá ti nínú ọ̀rọ̀ ọjọ́ kò ní ìgbà yóò ṣiṣẹ́ tó ti ṣe sẹ́yìn pọ́lọ̀ ayọ̀ fóònù mọ̀ gbà wẹlé. Ìjọba lò kí <laughs> máa tó tọ́ pé yẹ ẹ̀ṣẹ̀ ńlá nù torí pé tọ́lọ̀ pàtàkì kò pàtàkì ẹ̀. Tọ́lọ̀ wọ̀ pé túbú ìlàsán torí àyà jáde ní Kùránì lérí ẹ̀. Tọ́ látara bẹ́ẹ̀, àwọn mùnà fi kí tó bá dìjọ́ àdìkíyàmọ̀ lóòjọ́ àdìkíyàmọ̀ ní sọ́ọ̀tún àbí ìdórí tá bá ń sọ̀rọ̀ nínú yóò rán lọ. Ọ̀rọ̀ ìfúnbẹ́rẹ́ wọn

dáríkà kìtà láàárọ̀ ìgbẹ̀ ìkọ̀kan fíhì múdàlẹ̀ ìtàkì ọ̀nà kejì ní dáríkà kìtà láàárọ̀ ìgbà fíhì múdàlẹ̀ ìtàkì léjẹ́jẹ̀ ló ní ọ̀rọ̀ ìgbẹ̀ ìrẹni àtúpalẹ̀ ní grámà ó sì ní ìtumọ̀ wọn tó ṣọ̀kọ̀ọ̀kọ̀ Bàbá ní ìlànà ìpínlẹ̀ láṣẹ́ níbi tó wà ní ẹ̀ẹ́sì wọn kan ọmọ mẹ́ta tó dàbí ààrùn tààrí pé wà yẹ pé tó bá dánú lórí àkọ́kọ́ yìí wọ́n dánú lórí èkejì ó gbé e dánú tó lákọ̀ọ́kọ́ tó gbọ́dọ̀ dánú lẹ́lẹ́kejì ìtumọ̀ àkọ́kọ́ ni pé dáyé láìkì tábù làárọ̀ ìbẹ̀ tí a yí tọ́lọ́ ọba ní kò sí èléjì ń bẹ̀ ọdọ̀ ọ̀rọ̀ tó ti wá bí ibi ti ń bẹ̀rẹ̀ bùdá ìmọ̀ràn nínú kàfí ìfọ̀wọ̀ fàyọ̀rọ̀ Ìka ẹlẹ́ẹ̀kejì ni pé lára nígbà kìí sáàtò lára nígbà fi ìjà sí ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn gbogbo tó bá bá bẹ̀ tó ṣe rí nìyẹn kò sí èméjì ń bẹ. Ìdájú ni mo gbà kí ìmọ̀ràn tí gbogbo olùbáyọ̀ lára wọn. Ṣẹ̀gbọ́n lára kò sí èméjì ń bẹ. Ṣùgbọ́n yìí ń ti wà sábẹ̀tún ẹ̀yìn ṣe èméjì sọ ọ̀rọ̀ ẹ̀rù tí ó fi síjọ́ pé ìdí. Ọ̀rọ̀ àmọ́ ní oòrùn náà ni kẹ́yìn náà tàmà nǹkan ìrètí òkú ìrètí asán ó kó ìtànjẹ bá yín Títí táṣì ọlọ́run bá fi dé ọ̀rọ̀ ìrìnláàrin ọ̀rọ̀ àìkọ̀rọ̀ mọ́nítọ́lé atọ́lé bàbá wá pè ní ṣe ìtọ́rùn-ún àwọn àpáàbẹ́ wọ́n ni àṣẹ láàárín ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ẹni òkú bọ̀rọ̀ olókùn ìjẹ tàbá ti sí èṣù onágúnpè ní ọjà ṣẹ́nà jùmọ̀ tí ó nílé àwọn Yorùbá mú ìlú rẹ̀ wọ́n nílé orí ìta Prọ̀fẹ́sọ̀ Ẹ̀ṣẹ́ ìgbà nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ kan tó sọ nígbà tí ìṣẹ̀lẹ̀ kìrìtìkì ìṣèlú rẹ̀ tó bẹ̀rẹ̀ láti ṣe ní pẹ́sà ìjìnlẹ̀ ìdí èyí tó wú léèrè wọ́n máa ń jẹ́ náàkì kìrìtìk àwọn tí a máa ń wo nǹkan sí tí wọ́n wà máa sọ pé bó ṣe sọ ilé ìkùnbà mú báyìí ló ṣe yẹ fún sọ lọ́wọ́ rẹ̀ ní tó kéwú yìí wọ́n lè sọ pé ọ̀nà èdè tó lò ń tẹ̀lé ẹ̀wù bá bẹ̀rẹ̀ ní kò yẹ kó sọ àsọ̀rọ̀ èdè náà wọ́n lè sọ pé kọ́ àsọdùn tó lò ń tẹ̀lé ti pọ̀ jù kò yẹ kó lò ẹ wá ní àwọn náà wọ́n sọ ní wọ́n lè fẹ́ sọ ọ̀rọ̀ káìsọ́lá rẹ̀ o ìjọba kẹ́yìn ṣe é dá lọ́dọ̀ jẹ́ ó sì ní ìsọ̀rọ̀ láàárọ̀ nígbà tí ra Sexual marriage, only there is no God. And if there is God, when if I meet him, when I meet him, the first thing I will tell you is that if I were you, I will be better. Ẹ̀gbọ́n tí ó wù. Sexual marriage kò sọ ọ́nà, bọ́ọ̀lù ọ̀gbá sí wa. Ìjọ tó bá pàdé tó ó kọ̀ sọ ní pé ká lè lè wọ ní ṣe àjọ yìí. Kí ló fà á wà ẹ́ká yìí ti ní orí kodò? Bọ́n àwọn apá àtìkọ pé nínú tíṣẹ̀rí àwọn ojú tó láyé tó ní ìmẹ́rẹ́yàtùlẹ̀ ápìlì ánìkàbọ́lúrí àwìtẹ̀bìyè. Ṣẹ̀rí àwọn adá gbogbo làákàyè kó mọ́ yẹ kúò ní ìjẹ̀ tọ́wọ́ wọn bá gbé sí. Gẹ́gẹ́ bí àwọn obìnrin tí wọ́n rí òun. Tí làákàyè yẹn bá torí kodò yóò sọ fún àwọn dandan ló ṣe tó dáa. Torí pé nígbà tí wọ́n bí wa

táàmù sí àlìjẹ́nà ètò ìwọlólò ọmọ ológa ọlọ́wọ́ bá ń sọ fún ádá àtìyàwó rẹ̀ fàwọ́sọ́sọ́lá ọmọ ṣe ìtọ́ ṣùràfẹ́lù àyàwó ọlọ́rin èṣù sì kóró yírò ti bá àwọn méjèèjì ádámù àtìyàwó rẹ̀ ní jẹ́ àwọ́ sí alábẹ́sì kó bá wọn ṣẹ̀tọ́ kúrò ìlú ìgbà kí ló kí nìdí لنبري له ما له هي أسمى من قول أحدهما ìdíni pé ó fẹ́ fi ìwògbò wọn ra mú. Gbogbo wọn aláṣẹ ìkọ́ ṣe inú ọba àlìjẹ́mọ̀ rẹ̀ kí wọ́n lè rí òòbò ara wọn níbi ń ṣe wàhálà wàkọ́. Ọ̀pọ̀ ọ̀rẹ́ Róní tẹ̀jìbí ìdínà rẹ̀kọ́ láti ìdílé ẹ̀dá lójú nínú ọ̀fẹ́ ẹ̀bá ń ka Kùrán tí wọ́n bá lọ fún competition nínú àwọn ibi tí mọ̀ yọ máàkì tó pọ̀ jù ní kéèyàn dá níbi tí ò ti yẹ fún dá lójú. What fun kọ̀wé ìdánilójú tí ò dá tó bá tó tí ìkẹ́kọ̀ọ́ dé ní òkúlé mọ́ tó yà rọra rẹ̀ ẹ̀kọ́ bá kọ́ wọn ni àmì sọ pé apá kò ní bẹ́ẹ̀ ádàrà rẹ̀ ní kò yé lò tàbí ó mọ̀ pé táàbà ni ó sọ kò ní bẹ́ẹ̀ lọ àwọn rẹ̀ apá náà ti tètè mọ̀ pé ọlọ́run ní wàkọ́ ó wá sọ mẹ́rin máa kú mẹ́rin ọ̀rọ̀ olúwa ẹ̀yin méjèèjì ọlọ́run òdébé ṣe lé ọ̀pẹ́ ìméjèèjì aláàbì ìṣájá ọ̀pẹ́kẹ́ mọ́débì ìlànà àyàfi pé kò gbẹ́kẹ̀ bí mọ̀lẹ́kà ọlọ́run kò gbẹ́kẹ̀ bí mọ̀lẹ́kà tí ò ní kú أو تكون من الخالدين Ìfẹ́kẹ̀ẹ́ lọ́wọ́ àwọn tí ó máa bẹ gbé ní ọlọ́run tẹ́kẹ́ ìdàbí òun tí kú ò ní pa, ó fẹ́kẹ́ kú lórí ẹgbẹ́ ìdíjì kìí. Kí lọ́wọ́ àwọn ọmọ bá rẹ̀ lọ́wọ́? Ọjọ́ ìrìnlẹ̀ àwọn ìlú ọwọ́ ẹ̀dọ́ ìrìnlẹ̀ náà fi ṣe Àwọn Ádámù tẹ̀lé bá rẹ̀ lọ́sọ́nù, kó rẹ̀ kú ò ní fi wálẹ̀ wọn ò fún ló tó kí lòun ó ṣe ìjà ọmọ àgbò fọ́ọ̀tá mẹ́rẹ̀lúmọ̀ ló bá fún ọ̀pá òun méjèèjì ṣàtẹ́lẹ́ ìjọba ọwọ́ láàrín àwọn tó bá ti wà láìka láìkí láti àgbàgbọ́ Ìnà ìlàkúnmá tàbí ìdájọ́ láti ṣe onímọ̀ àwọn ìjẹ́pẹ̀ ìjẹ́jì. Ó sì bẹ̀rẹ̀ mọ́ fẹ́ gbà ní ọjọ́ ìtàlẹ́

حتى حتى جاء الله فغرهم بالله فغرهم بالله الغرور في بعض قول ولم الغرور اللسان قل الله في بدل لهما في فلما تأكلها الشجر بدت لهما سوآتهما نسكت من الصوت جيبا بدت لهما أمم قال لي سوآتهما إيه هو أمم يجي شلون ما يجي هو يجي وطلقا يقصدان عليهما من وراء الجنة Bájá àà tí ó bá ti tọ́pìkọ̀, ìyẹn tó ń tọ́pìkọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n yára ń ṣe ìtànkan, kí ni wọ́n ń ṣe yá ìbáyà rẹ̀ ní máa ń gbáyé wà rọ̀ ìrọ̀dàmúrú jẹ́ léwu lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n rí wọ́n ti bo ìròyìn jẹ. Eléyìí ni èsì fáwọn ọ̀sẹ̀ máa ń sọ ẹgbẹ́ tó ń tẹ́lá ọ̀sẹ̀ tó borí tí ò lọ́lẹ̀ ọ̀wọ́ náà ó ti jèso kò jèso. Ìhòòhò ló hàn nígbà tí Ádámù jèso, ìhòòhò ló hàn nígbà tí àwa jèso méjì tó wọ́n bá wọn lò pọ̀. Kọ́lá ọ̀dọ́ lẹ̀ ọ̀kàn gbé àdàpé pé ìdí ìdí nìkan yẹn tí wọ́n bá wọn ṣe rárá ọ̀rọ̀. ìgbà tó ní ó wọ àwùsọ tó wọ́n ti gbà àwọn ìgbàwà àwùsọ kékeré wọ́n ń kó ìwòrò kí wọ́n rí ilẹ̀ gàgá kan wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n rí ìgbòwà ọ̀pìgbò ṣùgbọ́n bàtà wọ́n ti èso yẹn ní wá láwọn rí kàkà tí wọ́n fi súnmọ́ra wọn kí wọ́n ṣe wọ́n bo ìwòye tẹ̀síwájú wọ́n yá yá ń gbà ọ̀pìgbò Ọlọ́run wá wá pé àwọn méjèèjì ṣe ní gbogbo ikọ̀ ní gbogbo ẹgbẹ́ ìrìnlẹ̀ wọ̀lá fún ilẹ̀ òmìnira ìṣẹ́ Lẹ́yìn yẹn tọ́lọ̀ ń so lẹ́yìn lọ́lọ́wọ́ tẹ̀síwájú ní àyà 27 sura 7 ìbẹ̀yìn òfẹ́lò ọlọ́wà ní yáàbà ní ádámù náà ikọ̀ yáàbà ní ádámù ẹ̀fìnà lẹ́wọ́ ṣe ìbọ̀ kàmà ينزع عنهما لباسهما إن يوم سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونه إنا جعلنا الشياطين إنا جعلنا الشياطين أولياء الذين لا يؤمنون. látara tó ṣẹlẹ̀ yìí ó wà ní láàárẹ̀ ìyẹn ìyẹ́kò ṣe ìwọ̀ má ṣe jẹ́ kí àṣẹ ìtọ́n kókó sì ti náà bá ní ẹni tó kókó yọrù bá ní àlàkọ́jẹ́ ẹ̀rọ ìkún ní ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bó ṣe àwọn yọ kúrò nínú àbùjá náà sáré àbàwọ̀ ìkún bàbá àti ìyá bàbá ńlá yàtì aláyé máa dáhùn àti àwa yẹn ló ṣe é rí ló kí ló ọ̀nà owó ló pàdé orí jáde yẹn ní ọ̀rọ̀ ẹ̀mú máa ìgbà ẹ̀mú máa ń ṣọ kúrò lágbóògbà kúrò láwọn lára àwọn méjèèjì aṣọ wọn aṣọ oníṣẹ́ ìtàn lára ádámù àti àwa tọ́lọ̀ ìbínú sí wọn ọlọ́wà ni ẹmọ́ ṣe jẹ́ kó ń kó lọ báyìí náà láyé tí ò tó lọ torí olùgbé kò ní káwá ẹ̀mọ́ torí pé ó wà lọ́sọ̀ ń bẹ́ wa ẹ̀rọ ti fi tí mo ti sọ ìyẹn tó gbà mí ní ìròrí tó torí kodò nìyẹn o. Yẹ́nì ọ̀rá ń múra ìgbà àtàwọn máa lè إنه يراهم هو وقبيله من حيث لا ترى Àṣẹ́tọ́ ìlú dájúdájú òun, ìyàwó ọkùn tó ń rí ní búwà àlọ́gbẹ̀rẹ̀ wà kọ̀ bí ìlú àtàwọn ọmọ ogun rẹ̀ lè ṣáyẹ̀ ìlú àtàwọn ìyàwó títí pẹ̀lú ìgbé inú. Tó lànà ti kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tàbá fẹ́ gbọ́ ẹ̀rù nílẹ̀ inú orí tàbẹ́ ẹ̀kọ́ ṣọ́ ká ṣe àkókò ká ṣe bísìlá alẹ́bí ní tẹ́lẹ̀ bá ṣe bísìlá ẹ̀kọ́ tó bẹ́mù ọlọ́wọ́ fi gàgá sí àárín ìròwò onítọ̀rù àti ṣẹ̀tọ́ tí ń wò láti fi tó wò jírí èṣù líle rí ìròwò wa ló bàbá bá bẹ́ wọlé ìdọ̀tẹ̀ a sọ pé kì í lá àwọn ọmọ ẹ̀dà nílé náà ṣẹ̀tọ́ ìwàjá mi nínú ẹ̀rọ kó sí wà ọ̀bá ẹ̀. Àbí mo rí pé mo ló gbé mẹ́ta nù. Tàbí bẹ́ẹ̀ bá ló gbé mẹ́ta, ó yàtọ̀ sí ló gbé ló gbé mẹ́ta yá. Àdúrà yóò fi máa ń ké lórí olóògbé mẹ́ta àti olóògbé ìkàlọ́. Ọwọ́ àwọn tó lé náà bísmìlá bísmìlá tó kọ́kọ́ ṣe yẹn kí ni jẹ́ kí bísmìlá yẹn ṣe ó dí gàgá láàrin ìríran èṣù tó ń ti dúró àti abẹ́ rẹ tí ṣe ìhòhò rẹ ó dí gàgá ẹ̀ Ẹ̀kọ́kọ́ pa ìlú, ẹ̀kọ́kọ́ pa ìlú ìjìnlẹ̀. إنه يراكم هو قريبه من حيث لا ترونه ti wà kọjọ́ ìgbẹ̀rẹ̀ ìbára ọmọ mẹ́rin ti lára rẹ̀ ní ìlà lọ nínú kọ́lọ́mù sáwà ìbára ọmọ náà ní ọlọ́mọ mẹ́rin ti máa tún wọ́n kọ́lọ́mù sáwà láti bá tàbátùmọ́ àti máa tún láti máa tún gbúrúgbúrú ìdáṣẹ̀ ìwé tàbí ní àsọyé ìtúpalẹ̀ tàbí àtúpalẹ̀ kùránì ní jẹ́ Oòrùn ló fi jẹ́ pé àwọn ẹ̀kọ́ kan gbọ́dọ̀ sojo lára ẹni ká tó kùrá rẹ̀ pé àwọn ẹ̀kọ́ kan gbọ́dọ̀ wà lára ẹni tó fẹ́ ti kùrá nì. Ẹ̀kọ́ àkọ́kọ́ lẹ́yìn tí làákàyè rẹ̀ ti pé. Torí gbogbo ẹ̀kọ́ mi tọ́ọ̀tọ́ gbáyé èdè láti èdè lábáwá ìyàn òmù dáadáa. Ẹlẹ́ẹ̀kejì, èdè tó fẹ́ fi tú lábáwá jẹfà mọ èèyàn ìwọ̀n mọ́ àtẹ́gbọ́nà gbọ́yé. Ẹjọ́ bá gbọ́ Yorùbá dáadáa tó lóun ṣe tẹ̀ sí Yorùbá. Ìdí ọ̀dà wí ó pọ̀ ní tí ó tó ṣe. Ìdí ó bàjẹ́ ọ̀pọ̀ tó fẹ́ ọ̀pọ̀ ní Kéèmì ní ìsinwánu rẹ̀rọ̀ lèdè kàrẹ́ sí Kùránì lẹ́gbẹ́ máa ti aláwàdà níbi. Àkọ́kọ́ náà, Mọ́gbọ́mà, ohun bí a ti ẹ̀rọ lórí, tẹ̀gbẹ́ ti lè sọ Yorùbá ní ìsìn. Ẹlòmí náà sọ, à ń gbọ́kùn máa ti wí ṣùgbọ́n a mọ̀ pé ohun yìí ò bá mọ́. Àbá, Ìjọba ní bàbá mo fẹ́ lọ ọjà, mò ń padà mò ń bọ̀ mo fẹ́ lọ ọjà mo fẹ́ lọ. Àbá ẹ̀yìn àti ọjà, ìyá àbọ̀, nísinsìnyí nísinsìnyí ìyá àbọ̀. Ìyẹn lọ sí àbòrúbá. Kẹ́kọ̀ọ́ àgọ́ ní wíyé àgọ́ communication ní ti. Ṣùgbọ́n Kùránì òṣèré tí wọ́n fọ́nà bẹ́ẹ̀ mi, èdè mẹ́fà bẹ́ẹ̀ yẹ kí ju ẹni bá rẹ̀ pé ìròyìn Kùránì náà ó lọ yóò fa òwò òkun rẹ̀ yọ tó gbé tó wá lórí gírámà yóò fàlàyé tó bá lé mọ́mọ́lọ́jì yóò sàlàyé tó bá lé di ẹ̀sìmọ́lọ́jì yóò sàlàyé tó bá lé di ẹ̀sìmọ́lọ́jì yóò sàlàyé tó bẹ̀rẹ̀ lórí wà ní ìgbàlá ní Yorùbá náà sàlàyé tó bá Gbogbo tó bí ó ṣe tí ó fi máa wéra tí ó fi yé ta ni àwọn tí wọ́n ń gọ lẹ́yìn náà àti ìgbà rẹ̀ ó já ìgbàgbọ́ tó ń gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ tó ń tún tó lálàáfíà. Tí bàbá ò bá ga yóò tutù láti rí ìdíjì ilé tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan nígbà tí ó ṣe bí Ádámà àti àwa wọn súnmọ́ra wọn fún òbá àwọn olùkọ́. Òwò ti tẹ̀ sí ìgbésọ́ọ̀sì

ọwọ́ tí aago mẹ́rin àgbàlagbò márùn-ún lòun ń parí ẹ̀ àpéjì náà lòun ń bẹ̀rẹ̀ tó bá tó wá nẹ̀dá aago márùn-ún yóò tó wá gbèrò e lọ aago mẹ́wàá lòun ń jí kí ló ní palókọ lẹ́kọ̀ọ́ yẹn ní ìṣẹ̀lẹ̀ tó ń bèèrè torí pé lójúlówó kò ṣe ó fojú owó lẹ̀ ṣẹ́wàá rẹ̀ sí ọ̀rọ̀ tí ó bèèrè yàwó ìlú ìlú ìrẹ́jà kò mẹ́wàá tó wá kọ́kọ́ ń béèrè òkú rẹ̀ jẹ̀rọ mẹ́wàá enígbà enígbà bọ́wá ní ẹ̀mẹ̀rẹ̀ sẹ́wọ̀n fẹ́rẹ̀ ní kí ọkọ́ ilé jì ó tó pàdé òṣòkò tó bá kó ẹ̀yìn délé tó bá tà ṣé ojú owó tó jẹ́ àkó mẹ́wàá ó yọ èèyàn ló bèèrè yé wa yóò lọ ṣọ́ọ̀tù ẹni tó fi ojú ọjà gbẹ́gbẹ́rẹ́ ojúlówó wá lé ìlú káàkiri gẹ́gẹ́ bí pàmẹ́bíta tí wọ́n ní ó ti lọ́gbọ̀wò gbogbo páàmù tó yẹ kó gé gbogbo tó yẹ kó jó gbogbo tó yẹ kó pàmẹ́bà ọ̀dà nígbà pàmẹ́ ó ti a máa lo a Ẹ̀rọ pàrọ̀ pàrọ̀ ọkọ̀ wọn ó sáà ó bẹ́rẹ̀ tó bọ́ ọ̀pá lọ rẹ̀ fún òní ìgbà. Gbogbo ní orí òjò ní wọlé òjò tó bára wọlé. Kí ni ó àtò wọn ní kò kò sẹ́? Yóò wá jẹ́ gbèsè. Ọlọ́run sà lọ wa. Sọ̀rí náà ti bá ń kàlọ̀ àbára. Ìyàwó yọ òun wọn kọ̀ sí lóru ìgbàyẹ̀wò náà lọ́wọ́. Àwọn tó máa mọ̀ ju ètò sọ́mọ́ ọmọ òkú òbí ẹ̀rẹ́ àṣẹ̀tàn fẹ́ rí ẹ̀yìn rí ní ìjẹ́sẹ́wò ní òun àtàwọn ọmọ òfẹ́ níbi tẹ́ ìrí wọn ibi tá a fi dúró ní pé tábàbẹ́ wọ ilé ìjọsẹ̀ ìyẹnà bẹ́ẹ̀ lọ sí ìyàwó a sọ pé bísmìlá bísmìlá yẹn yóò tó bí yóò bí kàkà láàrin ìlú wa lójú àṣẹ̀tàn اللهم إني أعوذ بك من الخبث والخبائث àwọn àjọ̀nà ní alágídí ni wọ́n kí ni wọ́n pè wọ́n àmọ́sí alágídí èyí tó ṣe ẹgbẹ́ kò ní òun rẹ̀ yẹn yóò máa fi ní gbogbo àwọn òsì ti ka bọ̀ lójú àtúwà sọ bí àlọ́ọ̀nà ní àròyìn nípa nínú ìkóni olúwa mo sáàbí ọ́pọ̀ níbi àbúrú àwọn àjọ̀nà akọ àti àwọn àjọ̀nà akọ táwọn akọ àti ojú kúrtì àti kọ̀rá ìzìrò àtàkó bẹnu àwọn ìjẹ̀mú ẹ̀rí wà nínú kùránì àwọn ìjẹ̀mú náà rẹ̀ dákọ̀ wọ́n lábò ọ̀rọ̀ ṣẹ̀kọ́ náà wọ́n lò ápàtà tẹ̀lé ìgbùgbù tẹ̀fẹ́ mú wọn ní àwòrìyà aláàbò àwòrìyà bàbá àpàlẹ̀ àwòrìyà alápẹ̀yìn tẹ̀fẹ́ mú wọn ní ní jú nípàdé ní ọlọ́ gbogbo oókè bá sí gbogbo òkúpa tààbí sápá gbogbo òkọrùn tààbí kọrùn gbogbo nǹkan máa fi sọ́mọ nígbà ọwọ́ gbogbo ìbànújẹ́ máa tán tó jẹ́ bàtẹ́ òkú níjọ́ tó òkú bá ṣubú pépé bá ṣubú tí ò jẹ́ mọ́ kò sí tó tọ̀ ó ṣe pé ló pariwo náà lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀rọ fèrè lọ́wọ́ àwọn tí ewé ń jẹ́ mú àwọn tó ṣe pé wọ́n ń ta òògùn òògùn ń dáhùn wọ́n padà sọ wípé tíjọ́ kan jẹ àwọn pé ewé ewé òkè àwọn ta òògùn dáhùn àwọn wá pariwo ọlọ́run àwọn bẹ́ẹ̀ ń bẹ̀. Ámìkan sọ fún mi. Ó ń ló bá wọn òkú Ó wá lọ́wọ́ ní. ní ìpá nítorí tí ọba ṣán tó ní lóhun bá wọn gbọ́gbà Àwọn ẹ̀rílẹ̀ ẹ̀yìn náà nígbà ní ẹ̀ẹ̀mọ tó pe ní ìwò ìṣẹ́ wa àbẹ́ẹ̀ ní ìwọ̀n bẹ́ẹ̀ ṣe bọ́ láti sọ̀rọ̀ pé àwọn òṣìṣọ́ pẹ̀lú àwọn àbáà لهم عاقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله àwọn olùṣọ́ pẹ̀lú ìlú ní ní wá àtìlẹ́yìn wọ́n máa dáàbò bò nílẹ̀ wá ọlọ́run nígbà tọ́tọ́ fún yóò sí ìtò lásìkò tẹ́lẹ̀ fẹ́ jáde láyé òsì ìtò bí wọ́n tọ́jú ìbọn ọ̀yàn tó bá báyìí kò ní wọlé tó bá wọlé kò ní ṣe ní ṣùgbà ìgbẹ́ lọ́wọ́. Àwọn èèyàn tó wà máa tọ́jú lọ́rùn àwọn bàbá rẹ̀ ní àti ní àti èyí ni àti ìdébí náà. Wọ́n ní ìgbàlá àwọn ọmọ kan ṣe rẹ̀ pẹ̀lú àwọn ọmọ kan lọ pé àwọn ọmọ ẹgbẹ́ àwọn àdáfẹ́ ìlú yìí ọlọ́ni á ti wá ọ̀rọ̀ ọ̀rọ̀ ti fi wọ́n ṣe náà ìfọ́tara lórí ọrùn ẹgbẹ́sẹ̀ lórí ọrùn. Tẹ́lá ń jọmọ́ ti rí pé wọ́n ti lọ ọmọ wá lọ́wọ́ lórí àwọn òkú ilé iṣẹ́ ti ń pọ̀ wọ̀. Wọ́n rí wọn ní jẹ́ ti ń pàyájọ́. Wọ́n rí wọn ní ní wọ́n ti ń pọ̀ kéde. Ọ̀pọ̀ ní wa kò tá a tán. Wọ́n rò pé ẹ má bàa pé wọn wá ti tèrè wọ́n ti

kí ni mọ̀rọ̀ bí méjì ní olúwa mi wà mí wà láàrí àwọn aláàrẹ̀ ní mọ́yá àmàlú ilé ẹgbẹ́ tí wọ́n Àwọn ẹgbẹ́ ìgbàlẹ̀ àwọn ẹgbẹ́ ìgbàlẹ̀ àwọn ẹgbẹ́ ìgbàlẹ̀ àwọn ẹgbẹ́ ìgbàlẹ̀ àwọn ẹgbẹ́ ìgbàlẹ̀ àwọn ẹgbẹ́ ìgbàlẹ̀ àwọn ẹgbẹ́ ìgbàlẹ̀ àwọn اللهم نجنا مع نبينا اللهم نجنا مع نبينا اللهم انصرنا بذكرك جميلا اللهم انصرنا بذكرك الأنكار فالله الله àbìlẹ́sẹ̀gbà rẹ̀ tọ́lọ́dà wọn ọmọ ilé ìrònú ogun ilé ọ̀pá bàbá àtúgbà rẹ̀ pẹ̀lú òṣòkò ìsọ́bì nàìjíríà tọ́lọ́dà ọmọ ilé ìrònú ẹni tí bàbá rẹ̀ pẹ̀lú ọ̀pá rẹ̀ tí ààrẹ ní ọ̀tọ́ òun rí ìṣẹ̀lẹ̀ ló ti ọmọ ìjẹta. Bọ́lẹ̀ yóò rán fi ẹnu ẹ̀rẹ́ lọ́wọ́ kò lò sí ní ìgbà. Tó rọ ẹni lọ́wọ́ ọmọ ọmọ ní ṣubú. Kò sí mathematics tó yẹ lè wọ́ọ̀sì tó dáàbòbò láyé. Àbí àgbàgbọ́ra ọ̀rẹ́ sí ẹ̀rọ àkàkù dáàbòbò rẹ̀. The care and the abundant care is equal to the stock of the colonial ogoyo. Kò sí kò sí nínú fọ́mùlà láyé, kò sí kẹ́mísì yóò bá ṣe kó bá àwọn gbogbo ọ̀tá ní kẹ́mísì, kò lè dáàbò bò ọ́nà. Kò sí bàbá mi tó lè rà tó lè dáàbò bò ọ́nà. Ṣùgbọ́n ọlọ́run ní màá gbóòórùn náà láàbò. Ìlú yà ti kọ̀ àbá ọ̀rọ̀ àwọn olóògùn kí náà wa gbogbo nípa àgbà yóò ọlọ́wọ́n bá ní إنا جعلنا الشياطين أولياء الذين لا يؤمنون يا شيطان شياطين أولي Aṣíwọ́n ní ọwọ́ ìyá ọ̀rẹ́ nílẹ̀ ní ìlànà ìlú fún àwọn tí ò ní gbàgbọ́, àwọn tí ò gbọ́ bá gbọ́ ìlú, ọ̀rẹ́ wọn lè ṣù òbí bá ṣeṣe wá àtijọ́ lónìí ó àbá àti ń lọ́wọ́ rẹ̀ ẹ̀rọ nípa mẹ́ta lóòrùn àbá àti gánà ló ti wá ó wá ń sàlàyé ìgbà yẹn gbé súnà súnà súnà súnà ó ní bẹ́ẹ̀ àbá àti ṣe máa ń sọ̀tún súnà olú àná ó lápẹ̀yà ṣọ́ mi ó ní wọ́n ti ṣe tó ti ṣe wá àti sọ̀rọ̀ ìjẹ̀ lọ́wọ́ Olúwọ́n kan ṣàlátẹ́ ìlú ìyí táà kó látàrí ìwọlé lórí